ọmọ ọba ni mí ọba sì bá lórí ohun gbogbo ni. ẹ kòkòrò pẹ́pẹ́pẹ́ lòwú aláǹtakùn lè dẹ́rù tọ́ba sọ̀rọ̀ ẹ̀ di kẹrẹ́jẹ́gbẹ́ kò sí tí ọba jàǹdàkú mi ṣe. ọgbọ́dọ̀ bẹ́lẹ̀ yẹ múlẹ̀. dágbàdà ọ̀rọ̀ ẹ̀yìn níta ló kọ́ wọn dídán ọwọ́ gan tó náà mẹ́wẹ́ náà. èmi tá ń kọ́ kíkẹ́ ẹsẹ̀ tó fi rò pa wọn ni ọ́ ọ̀pọ̀ lọ́lẹ̀ níwájú alágùsí rẹ̀. ọba ni mi ò kú lọ́ba lọ́la. àbẹ̀nitọ́ ọba náà ní gbọ́ àbẹ̀nitọ́ ọba náà ní gbà sọ ní odi dandan kọ́ palẹ̀ rẹ àríbẹ̀rẹ̀ ayé rẹ ń dùn bí oyin wọ̀mẹ́ ìkorò ní ọgbẹ́ yìí. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́. ìkọ́ta dúró yìí wà. ẹ̀yin lẹ gbé Àbẹ̀ní lẹ́yìn. èmi mo ti ṣe. àmọ́ mo fẹ́ mọ bá bọ́ òṣì tó bímọ sẹ́yìn náà. ṣé tí rọ́ńdà lè lè wọ́n kí ni fi ṣe. ó sọ mẹ́mi ojú kèrè ọkọ̀ àjẹni ọgbà etí mi ní tuntun bá. ó ní ìtàn búùkù ló fẹ́ gbọ́ yìí. ẹsẹ̀ ń tẹ́ fẹsẹ̀ ẹ̀ ṣe fún wa. sún sún sẹ́yìn nìkan ló lè yèmí àti rẹ̀. ẹgbẹ́ sọ́dún túbú ni. orí mi. ìwò bí ogun ti ń jà mí lọ́wọ́lọ́wọ́ báyìí. mo fẹ́ kí wọ́n mọ̀ wípé wọ́n ti tó àjẹ ọlọ́mọ kan.